أما بعد فلا عباد الله اتقوا الله تعالى حق تقوى وكونوا مع المتقين عباد الله وهم الله وصفتنا لله يكون على من من إذا لم الله من حضراتكم العلماء العلماء هم التراب العباد والنار بالله ومعارض الله والأمة وهم بين شيطان بهم تحيا الوجود تحيا الوجود أهل الحق مثالهم في الحرب فمثل القمر في السماء مبتدا بما في ظلمات اللون والسحاب عباد الله لقد من الله على الامه يقول عنهم العاملين يظنون العلم عنه لكن لا يقولونه والعلماء قد أنزل الله عليه في القرآن الكريم قال سبحانه وتعالى شهد الله النبي لا إله إلا هو والملائكة وهو العلم ما للسلطان وقال سبحانه انما يخشى الله من عباده العلماء عباد الله قال شيخنا الجليل الشيخ القسمين رحمه الله تعالى ليس كل عالم فقه ليس كل عالم فقه العلماء الثلاثة علماء الأمة وعلماء الدولة وعلماء علماء الأمة أما العلماء الملة بأمر الله سبحانه وتعالى وإياه منهم وأولئك يقولون الملة الإسلام يلحقهم الله يلحقهم الله ورسوله ولا يبالون بأحد كائن ما كان وأما هو لم يبالون فيقولون ماذا ويقولون هذا رزق الحاكم ولأنهم ما كانوا إلا فهم الذين يأمرون إلى إتجاه الناس أن يتوجه الناس إلى تحليل هذا الحديث أو تحريم تحريم هذا الحريم حتى تدعو الله حتى وأنتم الجوار قل يا سيد النار كما قال محمد صلى الله عليه وسلم جماعة المسلمين إعراق لكل واجبه لكل كنت òun ni mẹ́tìmọ́ àyíká náà. Káwa ní àyíká náà kù àwọn àfáàmù àwọn ọmọ ìpèlè àfáàmù adájọ́ àfáàmù adájọ́ àjọ bẹ̀rẹ̀ ní débi pé àwọn ènìyàn náà ń tàn sí láàpá. Ọba lábẹ́ ènìyàn. sílẹ̀ àwọn olùgbẹ́bẹ̀ rẹ̀ nígbà táwọn àbá wọ́n bá jí lè bá tó láti àwọn àbáyé wọ́n ní wọ́n ní ṣìwájú àmìlẹ́gbà. Àwọn àbá àwọn ní ṣìwájú àkùnfàní ṣe bẹ́ẹ̀ àwọn tó bá jẹ́ ní ọgbọ́n àwọn ènìyàn àwọn àbá làtúntà wa pẹ̀lú. àwọn àpáàdà ìgbà wa fáwọn tí ó rí inú òkùnkùn. àpáàdà ìgbà tó gbé lọ́wọ́ tó tẹ̀lé máa ń mú ọkùnrin sí i tí wọ́n rí inú òkùnkùn wọn ló gbẹ lọ́wọ́. àwọn àpáàdà àwọn àwọn onímọ̀ ní ti dábàá ṣe rí ìgbésí ayé ìdàkọ̀ wọn tó kù tó dúdú lọ. ipò gbẹ́sà ti rí yóò sọ mọ̀ pé kò tòlé lọ́dún tó bẹ̀. yóò sọ mọ̀ pé ìyàwó ìgbẹ̀gbẹ̀ bẹ́ẹ̀ ìjọ́sìn bá pa mọ́. Lóòjì ọ̀pọ̀lọpọ̀ ní ènìyàn, àwọn èèyàn tó ń bẹ̀rẹ̀ lọ sí ó ṣe kàákà. Ó ti dàpá lọ́wọ́ wọn o, kì í sí dàpá, ó lọ ọ́sẹ̀ ti dàpá ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Jọ̀mọ́ ẹni tó kọ́ ẹ̀ lọ́ta líkì, ó wà kọ́ ọmọ kàkọ́ ọmọ kàkọ́ ìlú nàkà, wà á ṣé máa bára jù ìjà tó ní ṣe ṣé máa bára jù ọ̀rọ̀ múlò tó ń lè bá lé. mo gbọ́dọ̀ fún ọmọ ọdẹ ó wá ń fẹ́ ẹ́ kèjì ìjà àbá àgbà náà. máa ń sábà nílé máa lè ara ọ̀rọ̀ àlàyé náà ti ṣe èyí. ṣé lẹ́yìn ìyàwó ọmọ ọ̀rọ̀ ń dáwọ́ nínú ìmọ̀ ẹ̀rí. àwọn àbá àkọlẹ̀ ti wọ́n ní mọ́tò ní àpá ọ̀gbọ́n ìgbọ́nà àwọn àpá àwọn ohun òní tó máa ń mú màá lọ́nà owó àwọn àpapọ̀ ojú òkú àwọn àpapọ̀ àpapọ̀ àpapọ̀ ojú òkú àwọn tí ó ní tó lọ́nà àpá àwọn ohun òní bá ti mú màá lọ́nà àwọn àpá tó lè fẹ́ẹ́ ṣe ìtọ́wọ́n Shekaru shekaru da ɗaya mun zama da ba ya mana ya dama ko ko ya ga ya ga ko ma ko. Ina ba ki biya da ma ko da ni shaytani. Ko da lalla aba da ni mun ne ba ai da Allah da ni mun ne ne ko shaytani ko ba ta ba. Ndi mun ya ki da ni ne sai ta ta ran ni ya da ta ran ya da. A'a ṣùgbọ́n àgbà ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé bẹ́ẹ̀ bá ń ọ̀tọ̀ ẹni mọ ní ṣéèkì kankan mọ́. Lákòókò ẹgbẹ́ nípa ẹgbẹ́ olóògùn bá ti wọlé ọdún tó bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé ọmọ wa sọ fún ọdún tí bá ní ọ̀tá ẹni tó kojú ẹni bá tà fún ìdùn rẹ̀ àdúrà. Ẹgbẹ́ mi lọ́wọ́ àwọn olè. Àwọn àbá àwọn àbá àwọn onímọ̀ wọ́n ní àwọn àbá bá a lè sílẹ̀ ló gbọ́ èdè ṣẹ̀ǹtọ̀. Ìtàlùmọ̀ ní ọ̀dọ̀ ní ìkó kú mi. Olóòwò ni òbí àwọn àwọn àkọ́kọ́ àwọn òbí tí ṣe ìtàlùmọ̀ oúnjẹ ní lára wa. Ìgbésẹ̀ bá bá mi rọ gbogbo bá wọ̀ ilé ẹ̀rọ ẹ̀ka ọ̀gá àwọn àbá àdúgbò ìgbà ilé àwọn bá pè náà àbá àbá pè náà wọ́n ní mọ̀sáàlì ìwọ̀n ní àpòjú ọmọ kámẹ̀ sáré kọ́kọ́ rí wọ́n lè rà fún ẹbí àpòjú òṣìṣà ní títà náà ṣe lọ́dọ̀ náà ní sábà tó ti náà. Ṣé ó sì ta ó tó nǹkan tí ẹni ti náà nígbà tá ti jà kó nǹkan tó Bí ẹ bá ti ń máa sáré lórí bá a sọ yìí, yóò máa ẹ̀ka tó wà báyìí èyí ló ta báyìí wà tó wù. Èyí ló ti mú ìgbẹ́ ẹni tó ké wù mí tí ń bá náà ìlọ́wọ́ tí ń bá àríwá àbáwọ̀ yìí bùlà báwọ̀. Ìgbẹ́ mi ní ẹ̀ ń sọ èyí tó ń lọ́wọ́ mi àbí àbúgbà rẹ̀ àbúgbà àbúgbà rẹ̀ tí ń bá ọwọ́ mi. Ìfẹ́ tó dára ọ̀rọ̀ ìgbà náà ẹgbẹ́ àwọn ìgbẹ́rẹ́ táwọn àwọn ìbáwọn ẹ̀sùn látàrí lórí lórí ìjà lórí ìjà. wọ́n ti wọ́n lè yàn tó bá fẹ́ ọmọ olùwà àkáyì. ibi táwọn máa tẹ́lẹ̀ pàpà tó lórí àwọn ẹ̀mí lẹ́. àbá ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ìgbà tó ń dárí òun náà ni kọ́lé ọ̀sọ̀ àmẹ́bìsọ̀ ìgbẹ́ ìgbà tó ń dárí rẹ̀ ìgbẹ́ ìgbà tó ń dárí rẹ̀ ìgbẹ́ ìgbà tó ń kìí fi lọ́pọ̀ ìlú ọmọ kìí fi lọ́pọ̀ ìlú ọmọ amẹ́rin ọ̀gbẹ́ tó ti dìbò àbúrò àpò ìmọ̀ ọ̀hánì ẹ̀yìn àbùsọ̀ àmẹ́bùsọ̀ nítorí ìjà àti àbẹ̀rẹ̀ wọn lọ́wọ́ nítorí àti ìjà àti ẹ̀rọ àwọn àbá àbúrò àdáyé. Kòtò wọ́n fẹ́ẹ́ lọ́wọ́ lọ́wọ́ àwọn bọ́ọ̀lù ẹ̀rọ ẹ̀rọ yìí kí wọ́n náà fẹ́ẹ́ bá ti dá kan lọ báwa sí ìyàwó àwọn àwọn ọmọdé ká bá wà bá ní àdúgbò bọ̀lọ̀bọ̀. ẹ dákun nígbà táwọn ọmọ kí wọ́n ta ló lọ́dẹ àwọn ọmọdé àwọn olóyún ọkọ̀ àtẹ̀wé fún àwọn olóyún wọ́n lè lóyún jù. ọmọ àmì àbá bá ti wọn lórí ọmọdé àti olóyún kí wọ́n lọ fún ọkọ̀ olóyún tó kọ́ àti olóyún ẹ̀yìn àti ẹ̀yìn àti ẹ̀yìn àwọn ọmọdé àti ẹ̀yìn àti ẹ̀yìn Gbogbo àwọn àpá ní ìgbẹ́gbẹ́ ìlú ìwọ́n ìfọwọ́ ìwọ́n. Gbogbo àwọn ìwọ́n ìwọ́n àti ìgbàgbọ́ lára wa. Àwọn ìwọ́n mẹ́rin láti ẹ̀mẹ́ lórí látà ìwọ́n lórí ìwọ́n ní apá ìlú. Ẹ ò jí dára àbá. Wọ́n ní àbá ìfẹ́ àwọn ìlú àmẹ́rìkọ àti ìṣòro àti ìṣòro òṣìṣẹ́ méjì ọmọ àbá àti ìṣòro orúkọ fi ẹ̀yẹ àtàlà ọmọ àti wọ́n ti ra mọ́ra wọn ara lórí àsìkò nígbà wa òkè bẹ́ẹ̀ kó ìdíwà mi bóyá bá ti ọ̀pá ìdìbò náà nígbà wọn kà ló wá ní ewu àtàbí ìjà mẹ́rin ewu ní ewu ti tẹ́ nígbà tí wọ́n lọ. Òsì wọn bẹ̀rẹ̀ ní ìjọba ọ̀rọ̀ ọ̀rọ̀ ìjọba ọ̀pá. Èyí ti ń bẹ̀rẹ̀ àkọ́kọ́ tó ṣe ìpínlẹ̀ tí wọ́n ní káwọn fífọ́ mọ́ àwọn akẹ́kọ̀ọ́ náà wọ́n bá jí àwọn akẹ́kọ̀ọ́ àti wọ́n kò sọ àtẹ́kùn ìlú wa. Nígbà tí wọ́n sọ ọ́ lájú ẹ̀ Apa mana orang tua dia jauh, kita kan orang tua tahu. Orang dia kan tahu. Apa yang itu kecil? Orang tua kan, orang apa? Orang luar itu orang apa berada di mana? Ayah anda, awak luar itu orang apa? Tahu tak? Awak luar itu orang lain àwọn ọmọ tó wọ́n tó wọn lórí láìpẹ́ òsì yìí tí kò sí ọmọ òun lórí wọn lórí tó dára sí i. ọ̀pọ̀ ẹ̀yọ́ mọ̀ ní ọmọ tó wọ́n lọ́wọ́ ọmọ tó wọ́n lọ́wọ́ tó wọ́n lọ́wọ́ ìyá àká ìlú ní ọ̀dùn òun tó wọ́n bá fọ́. òfin ọlọ́run lórí tó káfí wọn kí wọ́n mọ sí náà bọ́ọ̀ láti ẹ̀rí ẹ̀ṣẹ́ ìjọba ẹ̀rí àwọn wọn lè fi náà wọn. tó ìjọba ní ìwọ́n bí dáadáa àwọn ọmọ ìwé ìṣẹ́kù ìṣàkóso àjọ Mo ti bá ba ẹ̀rọ ẹ̀rọ ti gba ni ìjọba wọn lọ́la wọn lọ́la wọn lọ́la wọn lọ́la wọn kápá lọ́la wọn lọ́la ẹgbẹ́ ẹgbẹ́ yàrá lọ́la wọn ti bá ba ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ ọ̀gbẹ́ ni wọn. Nítorí ìjọba ìlú ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àbẹ̀ òní làákà ìlú ìfọ̀tí dára sọ̀rọ̀ òní mọ́wọ́ mọ́ ó sì ta ọmọ ọmọ bẹ́ẹ̀. Èyí tí mo rí ẹ̀sìn bẹ́ẹ̀ lọ́gbọ̀n ìwé ẹgbẹ̀rún ọ̀pọ̀ ọmọ ọ̀pẹ kọ́kọ́ tó ti bẹ́ẹ̀ mọ́ èyí tí wọ́n rú èyí tí wọ́n rú wọ́n á bó ti jẹ́mọ́ wọn. Ìgbà náà kí wàá bẹ̀rẹ̀ yàtọ̀? Ààbò ènìyàn nígbà yìí ààbò ènìyàn tó tó kù sí agbára àgbẹ̀rẹ̀ lọ́wọ́. Àlejò ni sábà wọn yára ọ̀hún. Àti kí wọ́n kéde ẹni ọ̀sán yìí ẹmú ìlọ́sọ̀lápá ó pàdé láti ní ìlú rẹ̀. eléyìí ọ̀wọ̀ ni ayélujára rẹ̀ ti bẹ́ẹ̀. wàlúwà yóò fún àwọn ọmọ náà. ẹ̀ka wọn bọ̀ ní ìlú rẹ̀ ìlú rẹ̀ ẹ̀ka rẹ̀ bẹ́ẹ̀. àwọn àbúrò àwọn ọmọ ẹgbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ kò tẹ́lẹ̀ sí ìjọba lóde yìí. ó wà tẹ́lẹ̀ sí ìjọba lọ́wọ́ Àwọn àpá àwọn ọlọ́pàá ìsẹ́yìn ní orí ìjábọ̀ ẹgbẹ́ kan lọ sí ọ̀rọ̀ ọdún kọ̀ọ̀kan. Àwọn ọmọ ọmọ ìlú ti gbé ìgbésí kan láti ìlú ọjọ́ kan wà lọ́wọ́. Òkè ọwọ́ ní ọjọ́ ẹgbẹ́ ọmọ ìlú ọjọ́ ọmọ ìjọba àti ìlú. Àwọn ìlú ti sábà lọ́wọ́. Àwọn àgbọ̀n ní ilé wájú kọ́ lọ́kọ̀ọ́ àwọn àgbà àpòtílẹ̀ tó wà pé kí lọ pé káàkiri gbọmọdé ọba kí lọ pé káàkiri gbọmọdé ọba ìṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ ìwádìí ọba àwọn àwọn ọmọ náà. àti bí àwọn ọmọ ìgbésẹ̀ tó ń bọ́ ọmọ ẹ̀yẹ ọ̀dọ́. àdébí ni àgbẹ̀dẹ́ náà fẹ́ wọn lọ́wọ́ ẹni tó ṣe ìjọba yìí. ìjọba náà fọwọ́ wọ́n láyé àdúgbò ìdè wọn àwọn ọmọdé ẹ̀yin tẹ́ ìṣe ńlá ìjọba wà lápá tó bá ìṣe àwọn ọmọ ìjọba wà lápá kàdúgbò ìkàlẹ̀ fún lẹ́yìn náà ẹ̀ ìsáàbù àdìsí yìí. mo gbọ́dọ̀ wà nígbò àwọn àpò àkọ́kọ́rẹ́ rẹ̀. àyẹ̀wò náà ló ń wá ọjọ́ ìṣúná ti yà ìjọba àgbà nínú. àwọn àbọ̀wà àwọn àbọ̀wà àwọn náà àwọn ẹ̀rọ àdébò àtẹ̀síwájú àdébò ní mo ìgbé ojú ọ̀rẹ́ rẹ̀ nígbà tí ẹni òwúrọ̀ ló ń bàbá rẹ̀ bàbá rẹ̀ ló ń lọ ọ̀rọ̀ àbúrò lọ sí ẹni ẹni tó bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ náà wá nígbà náà lẹ́sẹ̀ náà bá nílé ẹ̀dọ́dún àdébò ní ìṣe owó ọlọ́run tó bá wa àwọn èèyàn ẹni ọ̀hún àdébò ní ìṣe owó kí àwọn àdébò wà nípa àwọn ìjọba kí lẹ́yìn tó ń bẹ̀rẹ̀ àfáwọn ilé ìgbẹ́ nígbà tí lóde ọ̀pọ̀ àwọn ìgbà àwọn àwọn ìdílé tó sọ ní wọ́n ti ká kàlí wọ́n ti ní ìdílé tó sọ ní wọ́n ti ká kàlí ilé àwọn àwọn ìdílé wọ́n ti lè àwọn ọ̀pọ̀ sọ fẹ́ẹ́ pàmò ní wọ́n tó lọ èyí wà ló dúró ní ọ̀la ìdílé mi àmọ́ ti bá a ti àká ọjọ́ àbá ìjọba sọ́kẹ́ yìí yàrá ìdílé tó sọ kàlí àti ìdílé tó sọ kàlí ìdílé ta ilé tó sọ kàlí Àwọn àpá àmàlà àwọn ìlú àmọ́jìdìmọ̀ àtọ́ ìgbìmọ̀ ìlú kí ló àti ìlú àti àlọ́ ẹ̀dá kan lórí ẹ̀rọ wa. àmọ́jìdìmọ̀ bẹ̀rẹ̀ wà lẹ́gbẹ̀rẹ̀ wà lọ àìmọ̀lẹ́ ìmọ̀ ìmọ̀lẹ́ bẹ̀rẹ̀ inú kọ̀ọ̀rọ̀ inú kọ̀ọ̀rọ̀ lọ́wọ́ fún àwọn ọmọ ọmọ àmọ́jìdìmọ̀ tàwọn kò ní kó àmọ̀lẹ́ ìmọ̀lẹ́ ti bá ọmọ bí ẹ̀rọ ìtàbùrù láì wá sí ọmọ ẹ̀rọ wà tó wà fún mi àtúnyẹ̀wò. Ìyá rẹ̀ ọ̀rọ̀ ẹ̀dínkẹ́ ọ̀rọ̀ mi oníjà wà fún mi ọ̀pọ̀ ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ kan wá o lẹ́yìn ìwádìí pẹ̀lú àti ìgbéyàwó. Ẹ̀gbọ́n àwọn akóyọ ẹmọ ẹwà àwọn àpá ìjọba òun ni àwọn àpá ìlú ọ̀dọ́ ọjọ́ àgbàpọ̀ amẹ́bùsùn àwọn ẹ̀rọ ní ọjọ́ oníṣòwò ọ̀rọ̀ láyé ní ẹgbẹ́ ìyá olóbẹ̀rẹ̀ àwọn àpá ìlú. àwọn ah, bá sọ bí ẹgbẹ́ ìlú àbá ti ń dúró ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ẹgbẹ́ ọlọ́ọ̀ni. àbàbà náà alẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ Yẹ́n tó wọ́n lè fi níbi ní wọn ó wọ́n lè wá ẹ̀mọ́ lára wọn, kìí ṣe tó tó wọ́n lè ní lára wọn, ẹ̀mọ́ yìí. Ó wọ́n pẹ̀lú ọ̀gá gbé ẹ̀mọ́ bí jáde lẹ́nu wọn, alẹ́ tó wọ́n rí. Ẹ̀mọ́ tó wà náà, bá jẹ́ ní ìlú ọ̀pọ̀ ní ọ̀pọ̀ ní wà Àwọn àtàrí ìjọba ọjọ́ àwọn ìgbẹ̀lú ìgbẹ̀lú àwọn àtàrí àwọn àtàrí orí ilé ọwọ́ orí ilé ọ̀rẹ́ ẹ̀rọ wa orí ilé ọ̀rẹ́ ẹ̀rọ wa yọjú àpá tí ó máa tẹ̀ ẹ́ pé ó tẹ̀lé. ṣé àwọn àpá ìlú ọmọ rẹ̀ wọ́n lé? àwọn àpá ìlú ọmọ rẹ̀ wọ́n lé bá wọn bá jẹ́ náà. alẹ́ bí wọ́n ti ta tábìlì kọ́sà lára tí wọ́n ṣe ní máa ti máa ìjọ ọ̀rọ̀ lẹ́lẹ̀. Gbogbo táwọn abẹ́rẹ́ yìí ẹ̀rọ ìjọ ìjọ ẹ̀rọ. Ilé ọmọ ọlọ́pàá ẹ̀rọ ẹ̀rọ ìjọ ìjọ ìjọ ìjọ náà ìjọ ìjọ ìjọ ẹgbẹ́ ní àwọn àṣà àwọn ọjọ́ ìlànà ní ìjọ ẹ̀rọ lára rẹ̀. Káyọ̀ tó wọ́pàá sí ìbẹ̀rẹ̀ yìí. Nítorí àwọn ọmọ ìjọba àtàwọn. Kàbùkù wọn bẹ̀rẹ̀ àti tàbí ó tẹ̀ǹtẹ̀ ìfẹ́ tàbí ìjọba òun lọ́wọ́. Wọ́n wà nígbà wà ó. Àfáàfẹ́ àfáàfẹ́ àfáàfẹ́ ọ̀nà lórí dúró rẹ̀. Àwọn ọlọ́sọ̀ ọ̀nà lórí dúró rẹ̀. Àwọn ọlọ́sọ̀ ọ̀nà lórí dúró rẹ̀. Àwọn ọ̀nà lórí dúró rẹ̀. Ọ̀pá ààrẹ tí ó lè wá ìgbẹ́ náà, ẹni tó bá ti àfáàfẹ́ bá jẹ ẹgbẹ́ ọwọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀, màá ní ẹgbẹ́ wọ́n ti pè náà àfáà rẹ̀ rẹ̀, ẹni tó ọdún tó bá ń mú ìwọ̀n ọdún kọ́nà àwọn ọ̀pọ̀lọpọ̀ ti bá lórí ọ̀run وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله هذا بطل كما وقع قال ابن تيمية رحمه الله تعالى قال kìí ṣe gbogbo àpá ló ti fara lóore kìí ṣe gbogbo àpá ló ti fọkàn tán rẹ̀ wọ́n ti bá dẹ́gbẹ́ àràpá rẹ̀ tàbí wọ́n láwọn fún àtọ́ ń bẹ à ń pè wọ́n ní àlùkòlà lọ́rùn àlùmílà. kí n sàtẹ̀lẹ̀ pé òun làwọn apá àtijọ́ wípé gbogbo ìgbésí ayé wọn kí wọ́n lọ́wọ́ sọ kí àwọn ìsọ̀ ní ìjọ ìfún ọjọ́ rẹ̀ rẹ̀. ìlànà sọ kí àwọn ìsọ̀ ní ìjọ rẹ̀ àwọn kan. àwọn àbá àbẹ́lẹ̀ ń bẹ àwọn ẹgbẹ́ ìgbésí ayé wọn kí wọ́n lọ́wọ́ sọ àwọn àbá ìjọba mu tí wọ́n ń gbé ẹni ń tẹ ká sọ. ẹnu wà lọ́wọ́ wọn nígbà tó di àpá ẹni wọ́n bá gbé mọ̀lẹ́bí bá gbé ní wọ́n gbé kalẹ̀ Tọ́wọ́ gbé kọ́lá kalẹ̀ báyìí ta, àkọ́mọ́ nípa tẹ̀ka kọ́lọ́mù tó kàbí o tọ́tọ́rọ àjọyọ̀ tọ́tọ́rọ muhammadu ọ̀rọ̀ àwọn ìlú ọ̀rọ̀ ìlú ìlú ìlú ìjọba ìjọba ìjọba ìjọba ọ̀ tẹ́lẹ̀ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ẹgbẹ́ wọn fún ẹgbẹ́ ìjọba ìjọba ìjọba ìjọba àwọn olóyìn àwọn àpá ẹgbẹ́ wọn ẹgbẹ́ wọn ẹgbẹ́ wọn ẹgbẹ́ wọn ẹgbẹ́ wọn ẹgbẹ́ wọn àwọn ẹgbẹ́ ìgbẹ́ta àmúgbà mọ́rùn-ún àwòrán mọ́ ó bọ̀ lọ́wọ́ mọ́ pé wọ́n lọ sí pé kí làwọn èèyàn fẹ́ kí làwọn èèyàn bọ́ wọ́n mú kí ẹgbẹ́ bọ́ kí ẹgbẹ́ bọ́ mọ́ sí ọgbọ́n láì kí ó ṣe pé kí ẹgbẹ́ sọ Gbàgbé àgùwà kápẹ́ńtà tàbí jábà mi tàbí jábà ọmọ mi tàbí jábà ọmọ wa àwọn àṣà àgbàdéwé akọ́jú ẹ̀rọ mi rè ká dọ́gba mi lọ́wọ́ ẹ̀nà tàmí lọ. ẹni tó bá ní kí kọ̀ sí àṣà ilé yìí ìlànà bí ọ̀gá rẹ̀ fún ìlànà ẹni ó dájú lórí ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn amúrẹ̀là wọ́n ti gbà ìwọ́n lọ káwọn bá pàdé ọ̀rẹ́ lọ́nà ó dá ìpé wọn ti àpá ìyà lọ. bẹ́ẹ̀ ó ní amúrẹ̀là ayé ìrìnà ló gbà kàlẹ́ èyí wọ̀ dà àmọ́ lórí ìtàgé ẹgbẹ́ ó gbà ìyá àbàrẹ jẹ. nínú ọ̀rọ̀ àgbààgbà ọdún ọlọ́run ọ̀gá iná ló ń kọ́ àpò ìṣòro ìwé lórí ìjọba. ọ̀sán ìlú ọmọ ọmọ ọmọ ìlú ọmọ ọmọ وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك Thank you.